ìwé Pọ́ọ̀lù sí Títù Títù orí kìíní. èmi Pọ́ọ̀lù ẹrú Ọlọ́run àti àpọ́stélì Jésù Kristi ni mò ń kọ ìwé yìí Olúwa yàn mí láti jẹ́ kí àwọn àyànfẹ́ Ọlọ́run lè ní ìgbàgbọ́ àti ìmọ̀ òtítọ́ ti ẹ̀sìn àti ìrètí ìyè àìnípẹ̀kun tí Ọlọ́run tí kìí purọ́ ti ṣèlérí láti ayérayé ó ti fi ọ̀rọ̀ rẹ̀ hàn ní àkókò tí ó wọ̀ fún un nínú ìwàásù tí ó fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run olùgbàlà wa. Mò ń kọ ìwé yìí sí Títù, ọmọ mi tòótọ́ nínú ẹ̀sìn ìgbàgbọ́ kan náà. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá àti Kristi Jésù olùgbàlà wa wà pẹ̀lú rẹ̀. Ìdí tí mo ṣe fi ọ́ sílẹ̀ ní Kírétè ni pé kí o ṣe àtúnṣe àwọn ohun tí ó kù tí kò dára tó kí o sì yan àwọn àgbà lórí ìjọ ní gbogbo ìlú gẹ́gẹ́ bí mo ti ṣe ìlànà fún ọ ẹni tí ó bá jẹ́ aláìlẹ́gàn tí ó ní ẹyọ ìyàwó kan tí àwọn ọmọ rẹ̀ jẹ́ onígbàgbọ́ tí ẹnìkan kò lè fi ẹ̀sùn kàn pé ó ń hùwà wọ̀bìà tàbí pé ó jẹ́ alágídí nítorí alábòójútó ìjọ ní láti jẹ́ ẹni tí kò lẹ́gàn gẹ́gẹ́ bí ìríjú Ọlọ́run kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa ṣe ti inú ara rẹ̀ tàbí kí ó jẹ́ onínú fùfù kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fẹ́ràn ìjà tàbí ẹni tí ó ní ìwọra nípa ọ̀rọ̀ owó ó yẹ kí ó jẹ́ ẹni tí ó fẹ́ràn àti máa ṣe àlejò tí ó sì fẹ́ ohun rere ó yẹ kí ó jẹ́ ọlọ́gbọ́n olódodo olùfọkànsìn ẹni tí ó ń kó ara rẹ̀ ní ìjánu kí ó di ọ̀rọ̀ tòótọ́ tí a fi kọ́ ọ mú ṣinṣin kí ó bàa lè ní ọ̀rọ̀ ìwúrí nípa ẹ̀kọ́ tí ó yè kí ó sì lè bá àwọn alátakò wí nítorí àwọn alágídí pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ asán àwọn ẹlẹ̀tàn pàápàá jùlọ lára àwọn ọ̀kọ̀là dandan ni kí ó pa wọ́n lẹ́nu mọ́ nítorí pé wọ́n ń da odidi agbo ilé rú wọ́n sì ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ tí kò tọ́ nítorí èrè tí kò yẹ ẹnìkan nínú wọn tí ó jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì wọn sọ pé òpùrọ́ paraku ni àwọn ará kírétè ẹhànnà ẹranko ọ̀lẹ alájẹkì òtítọ́ ni ọ̀rọ̀ yìí nítorí náà má gbójú fún wọn bá wọn wí kí wọ́n lè ní ìgbàgbọ́ tí ó pé kí wọ́n má máa lo àkókò wọn lórí ìtàn àròsọ àwọn Júù àti ìlànà àwọn ènìyàn tí wọ́n ti yapa kúrò lọ́nà òtítọ́ gbogbo nǹkan ni ó mọ́ fún àwọn ẹni mímọ́ ṣùgbọ́n kò sí nǹkan kan tí ó mọ́ fún àwọn aláìgbàgbọ́ tí èrò wọn ti wọ́ nítorí èrò wọn àti ẹ̀rí ọkàn wọn ti wọ́ wọ́n ń fi ẹnu jẹ́wọ́ pé àwọn mọ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ń ṣẹ nínú ìwà wọn wọ́n jẹ́ ẹlẹ́gbin àti aláìgbọràn wọn kò yẹ fún iṣẹ́ rere kan.